irun náà. Hadith fifty three Ani Ali radiyallahu anhu قال لما كان يوم الأحزاب قال رسول الله صلى الله عليه وسلم ملأ الله بيوتهم وقبورهم نارا شغلونا عن الصلاة الوسطى حتى غابت الشمس حديث 53 حديث 53 ani ali láti ọ̀dọ̀ ali radiyallahu anhu ali ibn abi talib kọ́ọ́lì ọ sọ pé lámà kánà yawmul ahzab nígbà tí ó di ọjọ́ ogun oníjọ ogun oníjọ ogun tí ó jẹ́ pé gbogbo àwọn ọ̀sẹ̀ bọ nílẹ̀ lárúbáwá wọ́n sọ̀rọ̀ àwọn di ọmọ ogun ecomog àti àwọn yehudi àtàwọn nàṣọ́rà tó wà ní madina wọ́n para wọn pọ̀ wọ́n para wọn pọ̀ wọ́n sùn pàǹpà wọ́n gbé ogun dìde sí ìjọ ànádùá muhammadu nìkan. nípìnlẹ̀ ànábì kò dojú ìjà kọ àwọn ahlulè kìtáàbì ní Madina kò dojú ìjà kọ wọn rárá àmọ́ kábojú wò kábojú rí àwọn yehudi wọ́n lè di àpò pọ̀ mọ́ àwọn ọ̀sẹ̀ bọ gbogbo wọn wá parapọ̀ ìdí fi ń pe ogun yẹn ní gaziwatuli ahzab nìyẹn gaziwatuli ahzab àwọn ọmọ ogun oníjọ. nínú nínú ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ lọ́jọ́ ogun náà torí pé àwọn kèfèrí wọ́n pọ̀ yapa torí pé ṣe ni wọ́n dọ́mọ ogun jọ lọ́tún lọ́sì lọ́tún lọ́sì lọ́tún lọ́sì wọ́n dán ọmọ ogun jọ ni. ogun yẹn wá gbóná ó gbóná gan-an débi pé ṣẹ́ẹ̀sì mà níbi tí ìrun lágbára dé ìrun ọ̀ranyàn tó lágbára dé nǹkan kan ò gbọ́dọ̀ dí wa lọ́wọ́ láti má rírun kí láti ìbẹ̀rẹ̀ ìrun láti ìbẹ̀rẹ̀ àsìkò ìrun títí di ọwọ́ ìparí rẹ̀ nǹkan kan ò gbọ́dọ̀ di wa lọ́wọ́ kó o lè mọ̀ bóyá àrùn tó ń kí bọ́lá lọ́hùn ó gbà bọ́ lọ́hùn ò ní gbà torí pé ọ̀jagun ẹ̀sìn lásìkò yìí o lójú ogun kandak o lójú ogun badiri o lójú ogun azab o lójú ogun bani kuraizọ o lójú ogun bani nadiri gbogbo ogun rẹ̀ kọjá géètì ìsọ̀páàtì bódìjà òjé agbeni kárà àbí dági hmm. ọ̀tún wá rírun kí bọ́ sí àárín àsìkò rẹ̀ èèmọ̀ rẹ o ìwọ wo ọ̀wọ́ ọjọ́ kan tí ànábì àtàwọn sọ̀hábà ò rí àṣírí kì í títí tamoko fi wáyé. tóòrùn fi wọ̀ mọ́ wọn lọ́wọ́ wọ́n wà lójú ogun ni o ojú ogun azab àwọn kèfèrí yẹn ti pọ̀ jù aláwo ló kún òjíṣẹ́ ẹ̀ lọ́wọ́ àtàwọn sọ̀hábà rẹ̀ lójú ogun náà àmọ́ tó ti bẹ́ẹ̀ wọn ò jẹ́ kí wọ́n rí irun kí bí wọ́n ṣe máa kí i gbogbo sísítẹ́ẹ̀mù tó wà tá a máa fi kírun ojú ogun nǹkan kan work lọ́gán náà káwọn kan mọ kírun kí wọ́n dára wọn sí méjì káwọn kan kọ́kọ́ kí rákà kan nínú rákà méjì kánẹ́bí ó wà lórí ìjókòó káwọn fi kọ̀ǹpìlìtì rákà kan tiwọn kún un kí ikọ̀ tó ń defend kóun náà fi bọ́ síbẹ̀ kánẹ́bí fi kí rákà kejì fún wọn káwọn náà kọ̀ǹpìlìtì rẹ̀ kò pọ́síbù. kí wọ́n máa kí lọ bí wọ́n ṣe ń jagun lọ ìrun sọ̀látùlẹ̀ kọ́ọ̀hìf ìrun olùpáyà tí wọ́n ń lé àbí tí ń lé nǹkan tó ga sí pé lórí eré náà ni ó ti máa kí irun náà lọ kò pọ́síbù wọ́n dù ú wọ́n dù ú kí wọ́n rí irun kí wọn ò rí kí ata àgọ́ ọba ti ṣàmì títí òun fi wọ̀ ah èyí bà ànábì inú jẹ́ gan-an ẹ wá gbọ́n tó wí ó ní mọ́lá àlọ́hù bùyúùtàhùm wàkùbúrahùm náà rọ̀ aláwò aláwò máa fi iná kúnnú ilé wọn àti sàárè wọn ni o aláwò máa fi iná kún inú ilé wọn àti sàárè wọn ṣàgàlúná ànisọ́lá àti lè wùsọ̀ wọ́n dí wa lọ́wọ́ wọ́n kó àìrójú bá wa níbi irun àárín gbùngbùn irun asri ní à ń dà pé ní àsọ̀látú àlùwùsọ̀ hátàgọ́ bá ti shams títí òòrùn fi wọ̀. àwẹ̀ bọ́ọ̀ ló ṣe apply kíní ṣiṣẹ́ rẹ báyìí káníṣẹ́ ló di ọ lọ́wọ́ tó fi rí áṣíríkì tóòrùn fi wọ̀ kí ló sọ. So? sọ́ọ̀ ní sọ pé mọ̀lá alọ́hu dùkánaka wàtìjàrátaka náà rà ní. ó nílò àdìsí ni ó yẹ kó o lónà o mọ̀lá alọ́hu buyútàhùm wàkùbúrahùm náà rọ̀ aláwo máa fi iná yóò fi kún inú ilé wọn. àti inú sàárè wọn kò ní sáàyè kan bẹ̀ tí náà ní dó. sọ̀rí pé ó lágbára púpọ̀ kó o sọ pé iṣẹ́ kan ló ń ṣe tí irun fi tó lásàsìkò bẹ̀rẹ̀ ẹnu ọ̀wà rí irun yẹn kí títí àsìkò ẹ fi wá parí mọ́ ọ lọ́wọ́ àdánwò ni o ẹ̀ṣẹ̀ ńlá ni o má ṣe bẹ́ẹ̀ mọ́ o. hadith fifty four ani ali radiyallahu anhu qala qala rasulullahi sallallahu alayhi wa sallam يوم الأحزاب شغلونا عن الصلاة الوسطى صلاة العصر mala Allahu buyutahum wa kuburahum naro thumma sallaha bayna al-isha'aini bayna al-maghribi wal-isha hadisi yẹn tún rèé ní ojúpọ̀nà mi hadisi fifty four nínú tíra umuda al-ahkam ani ali látọ̀dọ̀ ali kọ́ọ́l ó sọ pé kọ́ọ́lá rasulullahi sallallahu alayhi wa sallam yawmal ahzab anabi sọ ọ̀rọ̀ kan ní ọjọ́ ogun oníjọ kí lọ̀rọ̀ náà ṣàgàlùúnà ànisọ́lá àti lè wùsùtọ̀ ṣàgàlùúnà ànisọ́lá àti lè wùsùtọ̀ wọ́n di wa lọ́wọ́ wọn kò jẹ́ kí aráyè kí irun àárín sọ̀lá àti lè asiri irun asiri mọ́lá allahu buyutahum wa kuburahum náà rọ̀. Allah máa fi iná kúnnú ilé wọn àti sàárè wọn. thumma lẹ́yìn náà sọ̀láhà bayna al-isha'ayni ànábì wá kírun asiri náà láàrin ìṣáì méjì àdàpè irun mọ́gíríbì ní ìṣáì orúkọ orúkọ ìṣáì gangan ní ìṣáì mọ́gíríbì ó tún wá ń bá jẹ́ ó kọ́ pọ̀ nígbà míì tàbá fẹ́ sọ pé ìrun alẹ́ méjèèjì ìrun alẹ́ méjèèjì so ànábì wá kí láàrin ìṣáì méjèèjì ìyẹn ni pé bayna li magribi wal isha ó kí láàrin magribi àti ìṣáì kí ló kí lè túmọ̀ yẹn bayna ń bẹ̀ yẹn ò túmọ̀ sí wípé ó kọ́kọ́ kí magribi ó ṣẹ̀ wá kí asri ó ṣẹ̀ wá kí ìṣáì rárá o ó kọ́kọ́ kí asri ó ṣẹ̀ wá kí mọ́gíríbì àti ìrun ìṣáì wo ìtọ́sí ọ̀rọ̀ ogun àwọn ìjọ kèfèrí parapọ̀ ni ogun tí a tún ń pè ní ogun khandak tí a bá ní kí lorúkọ míì fún gaziwatul azab òní wọ́n tún ń pè ní kí ni ogun khandak ogun oníkòtò ogun náà ṣẹlẹ̀ ní ọdún kẹrin tàbí ọdún karùn-ún lẹ́yìn hijira àwọn kan sọ pọ́dún kẹrin ni àwọn kan sọ pọ́dún karùn-ún ni. ogun náà ṣẹlẹ̀ síwájú òfin ìrun ìpáyà òfin tó ń sọ nípa ìlànà ìrun kíkí lójú ogun òkè ó ti là á. àáyà bí wọ́n sì kírun lójú ogun ètí ìsọ̀kalẹ̀ lásìkò ìgbà tí wọ́n jagun kandak yẹn ogun azab yẹn so àwọn ń retí pé kí lúrí ò tó káwọn kì í kásírì ò tó káwọn ò kì í ẹ̀yìn ogun kandaki yẹn ó ní ìgbà tí ó ní ìgbà tí aláwọ̀sẹ̀ wàá ṣàlàyé bí wọ́n ṣe máa kírun ojú ogun àwọn sọ̀hábà iṣẹ́ tí katapila ń ṣe ni wọ́n ṣe lójú ogun náà o iṣẹ́ tí katapila ti ń ṣe làwọn sọ̀hábà ṣe kí ni o ni wọ́n ṣe lójú ogun náà èyí tẹ́ ti lọ sí hajj ìlú Madina ṣe mọ̀ pé ilẹ̀ yangi ni ilẹ̀ yangi kéèyàn wá gbẹ́ ilẹ̀ tó jẹ́ pé kò sí bí ẹṣin. E kò sí bó ṣe lè fò tí ó fò ó tí ò ní jábọ́ sínú ẹ̀ kéèyàn gbẹ́ ilẹ̀ yangi pẹ̀lú ọwọ́ àti jígà ní gbígbẹ́ kan tó jẹ́ pé a ah, àfi ẹṣin màláìkà ló lè fò lókù tó bá ga sí pé èèyàn ló fẹ́ gun ẹṣin yẹn o èèyàn ló ní ẹṣin yẹn o kò sí bí ó ṣe fò tí ò ní jábẹ́. ọ̀wọ́ pa ní kò la gọ́tà lásán gọ́tà tí omi àlùwà lọ́mọ gbà kọjá ọmọ bó ṣe kàn dì í. ó sì fẹ́ wọ ibi táwọn sọ̀hábà wọ̀ ó sì ń kàn dì í. ọ̀gá o kì í sọ̀rọ̀ ẹnu ẹ̀gàn ní ẹ̀ ẹnìkan ò lè gbìyànjú táwọn sàádé ẹnìkan ò lè gbìyànjú tó wọn. èmi gan ò lè gbẹ́lẹ̀ kọ̀parí bí mo lè kàánú sí àní eegun tí ń fi gbẹ́lẹ̀ òsì lára tèmi bí mo ti jókòó yìí bó ṣe ń wò mí mo dùn mọ́ yìí o èyí lè gbẹ́ èyí lè sọ dígà òkú yẹn wà gbé ń bẹ̀. nígbà tí èèyàn bá dà lulẹ̀ sẹ́ẹ̀ gbé lọ síbítù àwọn sọ̀rọ̀ bá wọn gbẹ́ kòtò yẹn débi pé àwọn kèfèrí wọ́n débẹ̀ wọ́n kàn dì í pé ah, èèmọ̀ lélẹ́yìí o bóun láti wá ka wọn mọ́nú ìlú torí pé gbogbo pílà wọn ni wípé wọ́n sòpàǹpà pọ̀ láti wá ká wọn mọ́lu Mọ̀dínà kí wọ́n fún wọn ní àkámọ́ kí wọ́n fún wọn lákàmọ́ ànábì wá sáré pe àwọn sọ̀hábà rẹ̀ pé ọwọ́ táwọn pípù yìí ń gbé bọ̀ lọ́tẹ̀ yìí ni pé wọ́n ti parapọ̀ wọ́n fẹ́ wá bọ̀m̀bádìí wa mọ́nú ìlú kí la lè ṣe ná wọ́n pọ̀ gidi gan wọ́n ní nǹkan ìdájú wa lọ ẹnìkan kan dábàá ni pé nílùú wa ní furus tí wọ́n bá ti fẹ́ jarí ogun báyìí àgbẹ̀ kòtò ni ebe ti ní ń bọ̀ ẹ̀jẹ̀ àgbẹ̀ kòtò dè wọ́n tá a bá ti gbẹ́ kòtò dè wọ́n wọn ò bí yàláyà wọn dáa kí wọ́n dáa kọjá wọ́n ka kòtò báyìí wọ́n takú síbẹ̀ ni wọ́n á ń wò wọ́n ní ẹ̀yìn odi ìlú lọ́ọ̀kan báyìí bí wọ́n ta ọfà kò lè dọ́dọ̀ àwọn sàbẹ́ bí wọ́n láwọn fẹ́ bẹ́ wọ́n bẹ̀ sínú kòtò ni wọ́n yá padà lé wọ́n padà lé straight àbẹ́ẹ̀rí bí ẹwo ẹwo bàbá tẹkiníìkì yẹn tọ́lọ́n fi bá wọn yanjú ọ̀rọ̀ ogun bó sì bá wọn yanjú ọ̀rọ̀ ogun yẹn nìyẹn ẹ jẹ́ káwa náà ẹ jẹ́ ká gbìyànjú òun ṣètìgbọ́ ẹ má jẹ́ ká yọ ọ̀lẹ́ o. hadith fifty five. عن عبد الله قال حبس المشركون رسول الله صلى الله عليه وسلم عن صلاة العصر حتى احمرت الشمس أو اصفرت tàbí kọ́ sọ pé awisfarrat fàkọ́ọ́lá rasulullahi sallallahu alayhi wa sallam ṣàdàlúùnà àni sọ̀láàtì lè wùstọ̀ sọ̀láàtì lè asri mala allahu ajiwafahum wa kuburahum naro. أو قال حشى الله أجوافهم وقبورهم نارا Hadith 55 Ani Abdullahi látọ̀dọ̀ Abdullahi ọmọ Mas'ud kọ́ọ́l ó sọ pé habasali mushrikun Rasulullah sallallahu alayhi wa sallam ansọ́lá àti làásìrì àwọn ọ̀sẹ̀ bọ wọ́n mú òjìṣẹ́ àláò pẹ́ fún ìrun asiri wọ́n mú pẹ́ wọ́n mú pẹ́ fún ìrun asiri ẹ̀yin obìnrin tẹ́ ń rojọ́ ń bẹ̀rùn wọ́n bá jẹ́ pé ẹjọ́ lọ wáyé wá máa rò ń lọ. àwọn ọ̀ṣẹ́bọ habasa alimushirikun rasulallah sallallahu alayhi wa sallam ansola tilẹ̀ asiri àwọn ọ̀ṣẹ́bọ wọ́n dí ànábì lọ́wọ́ wọ́n mú pẹ́ láti kírun asiri hata ehimara ti shams tí sí òòrùn fi pọ́n tóòrùn fi pupa ao isfarat tàbí tí sí òòrùn fi yẹ́lò ọpọ́n ni o. ọyẹ́lò ni o tọmọkù náà ní gbogbo ẹ. fàkọ́ọ́lá Rasulullahi sallallahu alayhi wa sallam òjìṣẹ́ sọ pé ṣàgàlùnà àní salatil wusta wọ́n di wa lọ́wọ́ ìrun àárín gbùngbùn. salatil asri ìrun asri mala mala Allah máa fi iná kúnnú wọn inú wọn àjùwáàf inú wọn inú kun wọn wàkúbúrahùn àti sàárè wọn fún nǹkan tí wọ́n ṣe yẹn so yálà mala àti hasha Allah ìtumọ̀ kan náà méjèèjì kí nǹkan kúnnú nǹkan kí nǹkan kéèyàn di nǹkan kó ani abdullahi ibnu abbas radiyallahu anihuma qal qal أعتم النبي صلى الله عليه وسلم بالعشاء أعتم النبي صلى الله عليه وسلم بالعشاء فخرج عمر رضي الله عنه فقال الصلاة يا رسول الله رقد النساء والصبيان فخرج و... و... فخرج ورأسه يقتر يقول لولا أن أشق على أمتي أو على الناس وقال سفيان أيضا على أمتي لأمرتهم بالصلاة هذه الصلاة هذه الساعة لأمرتهم بالصلاة هذه الساعة hadith fifty six ani abdullahi ibn abbas látọ̀dọ̀ abdullahi ọmọ abbas kí Allah yọ́nú sí àwọn méjèèjì kọ́ọ̀l ọ sọ pé a àtàmà nàbíyù sallallahu alayhi wa sallam bil ìṣá ànábì lọ ìrun ìṣá ìlara títí alẹ́ fi ṣókùnkùn gan-an ó lọ lára títí alẹ́ fi ṣókùnkùn ó ṣókùnkùn gan-an irun tó yẹ kí wọ́n kí níbi tabagbe sórí aago bóyá bíi aago mẹ́jọ kọjá díẹ̀ àbá aago mẹ́jọ ó wá lọ lára títí wọ bíi aago mẹ́wàá so ó á àtàmọ̀ nìyẹn ó lọ irun yẹn lára títí ilẹ̀ fi ṣókùnkùn gan fàkàràjà Umar Umar wá jáde bọ́ sí ẹnu ọ̀nà ilé rẹ̀ fàkọ́ọ́lù ó sọ pé asọ́lá ya Rasulullah irun o ògìsí àlọ́ o asọ́lá ya Rasulullah ó sọ bẹ́ẹ̀ rọ́kọ̀dà nìsá huwa sibiyan àwọn obìnrin ti sùn lọ àwọn ọmọdé ti sùn lọ látara pé ànábì lọ irun náà lára ní ọjọ́ náà fàkọ́rọ̀já ànábì sì jáde. wọ̀rọ̀ asuhu yẹ́kùtùrù tí orí rẹ̀ sì ń kán omi orí rẹ̀ ó ń kán omi ó túmọ̀ sí pé ọwẹ́ ọba ń sọ̀rọ̀ kan pé láwùlá a ní aṣúkọ aláwùmọ̀tì bí kò bá jẹ́ pé mo máa kó wàhálà bá ìjọ mi ni tàbó sọ pé láwùlá a ní aṣúkọ bí kò bá jẹ́ pé mo máa kó wàhálà bá àwọn ènìyàn mi ni. wàkọ́lá sufuyanu aidan sufuyan tó tún ọ̀rọ̀ yẹn sọ lẹ́ẹ̀kan sí ó tún sọ pé aláùmàtì ló lò láúlá an àṣùkọ aláùmàtì bí kò bá jẹ́ pé mo máa kó wàhálà bá àwọn èèyàn mi ni la àmárìtù hùn bí sọ̀lá àti adi isaa, adi isaa, èmi ìbá pa wọ́n láṣẹ ìrun ìṣáì lásìkò yìí o pé ẹ máa jẹ́ kí ilẹ̀ ṣú gan-an kẹ́ ẹ tó máa kírun ṣáì a àdúpẹ́ lọ́dọ̀ Allah o tànàbí ò pa wá láṣẹ bẹ́ẹ̀ kó tó kú ò láyé. kò ní wọ́ọ̀kì fún nàìjíríà torí pé nàìjíríà ìlú bandits ni ìlú terrorists ni ìlú boko haram ni. láti máa jáde ní aago mẹ́wàá aago mọ́kànlá kó o sọ pé òun lọ kírun ṣáì ní nàìjíríà ìlú tí ò sí ná ìlú tó kú fún oríṣiríṣi ewu à ìlú kidnappers àfi ká lọ́wọ́ kó sànù wa o kọ́ba ni tún orílẹ̀-èdè wa ṣe o ṣe rí i. ẹ̀yin tẹ́ ìrojọ́ ń bẹ̀rùn ẹgbẹ́ ẹjọ́ yín bọ́ta sẹ́rí ìjọba ìjọba tí ń bẹ láyé ok ẹjẹ́ sì fi yín múlẹ̀ hadith fifty seven ani aisha ani nabiyyi sallallahu alayhi wa sallam. قال إذا أقيمت الصلاة وحضر العشاء فابدأوا بالعشاء sórí kálímà àlẹ́ àṣà tọba ti fún àìnù yẹn ní kẹsìrọ̀ òdì ń ṣá ok àìnù yẹn tọba ti lè fún ní kẹsìrọ̀ òdì àlẹ́ àìṣà tọba fún ní fatia odi di alẹ́ tọba pè ní ìṣà alẹ́ ìṣà ìrun alẹ́ nìyẹn tó pè ní alẹ àṣà oúnjẹ alẹ́ nìyẹn sọ́pà oúnjẹ alẹ́ wàá máa gbádìí sí i. Aisha kí sí i láti ọ̀dọ̀